fífẹ́ sílẹ̀ o tó bá fẹ́ fi sílẹ̀ gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ wá lọ drop ẹ̀ ìyẹn tó bá fẹ́ ṣe tọ́lọ́run nìyẹn o tó bá yẹ pé torí tọ̀rọ̀ Ọlọ́run ló ti fẹ́ fi sílẹ̀ o tó bá yẹ pé torí tọ̀rọ̀ Ọlọ́run ló ti fẹ́ fi sílẹ̀ gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ wá lọ hand over ẹ̀ fún wà padà sí bó ṣe wà tẹ́lẹ̀ bó bá yẹ pé gàrí ló mu tẹ́lẹ̀ wà lọ́ máa mu gàrí hmm, ìgbà ló lè di born again ṣùgbọ́n wo kó owó dání wo ló fẹ́ di born again tó bá kú àwọn gẹ́lẹ́ àdínà ẹ̀ pa níjọba kó kó ìmá kú ẹ wọ́n nọ ayé ẹ bàjẹ́ ọlọ́run kì í sí lẹ́yìn alábòsí o ṣùgbọ́n irọ́ náà pa máa ò ní jẹ́ serú ẹ̀ irọ́ náà pa kí kó tó di pé mo máa dáhùn sọ̀rọ̀ mo láì kí n máa wádìí ọ̀rọ̀ kí n mọ òtítọ́ tó wà ń bẹ̀ mi ò kí sàdédé sọ̀rọ̀ ṣùgbọ́n ó ṣeéṣe kó fẹ́ kọ́ lọ́la ó dẹ̀ ṣeéṣe kó ti filẹ̀ tó bá máa fi sílẹ̀ tó ti ọ̀rọ̀ Ọlọ́run make sure you hand over everything to him back kí nǹkan ti ayé kó bá ayé lọ that's my advice for you if you don't do that tó bá kọ sílẹ̀ ó léwu fún ẹ tó bá bá mi ní géètì wo pẹ̀lú àwọn tí mo nà torí èmi lọ́lọ́run máa fi jẹ punctuality prefect late comer <laughs> tẹ bá bá mi gbogbo yín pátá gbogbo ẹ̀yin tẹ bá kọjá àyè yín láyé èmi ni èmi ni punctuality prefect tó fẹ́ máa na àwọn late comer máa na ayé ẹlòmíì bàjẹ́ máa na ẹlòmíì títí báyìí ẹ̀yin àyè máa yọ sọnù ẹ sọ fún Naomi pé kó má fi ọkọ ẹ̀ sílẹ̀ o ọba àgbáyé ló sọ̀rọ̀ tó bá máa fi sílẹ̀ dá owó ẹ̀ padà fún o. it's advice for you tó bá fẹ́ fi sílẹ̀ gbogbo nǹkan ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ dá padà relationship is not by force or King Solomon advise you don't leave your husband Naomi don't leave your husband and if you if you will leave it. If you want to leave your husband, make sure you return everything back to him. Má sọ má jẹ́ káwọn nǹkan tàn ẹ́ pé ẹ eh, ṣe bó ti bímọ fún. No no no no no no no no no it's a business. Tó bá fi ọ̀ọ́ni sílẹ̀ it's a business. Ọlọ́run ní ka Ọlọ́run ní ka kú. So bó ṣe rí nìyẹn o. I advise you because you call yourself prophetess that's all if you are ìgbà tí ìyàwó kí lórúkọ ẹ fi sílẹ̀ olúwo sẹ́wọ̀n pé mi ò dá sí torí kẹfìrí làwọn méjì àti olúwo àti ìyàwó ẹ̀ kẹfìrí ni wọ́n ṣùgbọ́n you you are a prophetess that is the reason why mo fi intervene tó bá yẹ pé ó fẹ́ fi Ọọ̀ni sílẹ̀ torí ti pé bóyá ìbọ̀rìṣà àbí torí ti pé ó ń bá wọn sọ àwọn kọ̀ọ̀kan tó fẹ́ gbọ́ make sure gbogbo owó ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ dá padà fún un tó bá fẹ́ rí ìjọba ọ̀run wọ nìyẹn o kọ́rọ̀ ẹ má bàa dàbí ti hey rákẹ́lì rákẹ́lì rákẹ́lì rákẹ́lì tó fẹ́ sá lọ pẹ̀lú ọkọ ẹ̀ tó lọ gbé èrè bàbá ẹ̀ ikú ẹ̀ ló pa rákẹ́lì bíbélì sọ pé nígbà tí lábáni dé àgọ́ ìsọ̀ nígbà tó ó dé àgọ́ jacob ó ní kí ló ta fi jí èrè òun bíbélì sọ fún wa wípé ìyàwó rákẹ́lì rákẹ́lì lọ tẹ èrè bàbá ẹ̀ sínú gàrí ó wá dé ó wá jókòó lórí bàbá ẹ wá gbogbo ibi kò rí nígbà tí bàbá ẹ wá bàbá ẹ wá dé ọ̀dọ̀ ẹ pé ọmọ mi dìde jẹ́ kí n wá ibi tó jókòó sí ọmọ ẹ wá dá bàbá ẹ lóhùn wípé òun ṣe nǹkan oṣù pé òun ò lè dìde kàbẹ́ fẹ́ gbọ́ bíbélì yẹn kíka fún yín bíbélì sọ fún wa wípé bí wọ́n ti ń lọ lé ọ̀nà rákẹ́lì rọbú rákẹ́lì rọbí ó kú toyúntoyún ni ó kú ó bí ọmọ yẹn òun ló fi bí Benjamin jẹ́ kí kan o tó bá fẹ́ tó bá fẹ́ fi ọ̀ọ̀ni sílẹ̀ má jẹ́ kí pin ẹ wà lọ́wọ́ ẹ o Naomi ọmọ mi ni ẹ o má jẹ́ kí pin ọ̀ọ̀ni wà lọ́wọ́ ẹ tó bá fẹ́ fi sílẹ̀ mi ò ní kó má fi sílẹ̀ o relationship is a self determination if you like you can leave him if you don't like don't leave him if you want to leave him make sure pin ẹ kò sí lọ́wọ́ ẹ tó bá ti mọ̀ wípé o lè ṣe kí pin ẹ má sí lọ́wọ́ ẹ má ba yí o àgbélébù ẹni bó ṣe máa gbé kú nìyẹn. ọba àgbáyé ti sọ̀rọ̀ o lẹ́yìn ilé ìwé lè ṣe kó tó bá wù ẹ́. ìyẹn ti lọ ọ̀rọ̀ tí Naomi ti lọ òde ah, it's an advice for him or her. tó bá mọ ipò fẹ́ fi sílẹ̀ tó ìtìjọba ọlọ́run gbogbo kan ní tó bá wà lọ́wọ́ ẹ̀ wá fi lẹ̀ wá kó fún ìgbà yẹn ló free tó bá kó sílẹ̀ pípín ni ẹ bá kùn sọ́wọ́ ẹ ò lè ríjọba ọ̀run wọ̀ ọba àgbáyé ti sọ̀rọ̀ o mi ò kí gbèsè yàn síbi o lẹ́yìn yẹn wọ́n ní mo gbọ́ wípé àwọn wòlíì ti bá mi sọ̀rọ̀ wọ́n ní èmi o wọ́n ní mi gbẹ́dọ̀ wá sí Kòròdú lẹ́ni o wọ́n máa pa mí o wọ́n máa ṣe gbá o èmi ọba àgbáyé ń bọ̀ ní Kòròdú o. wọ́n ní tí bá wá sí kòròdú ó pọ́n pa èmi o emi wá ẹkú kiri ni èmi fẹ́ kú o èmi bọ̀ ní kòròdú lé nìyí o i dey come to ìkòròdú today o emi fe kú o i want to die o. ẹ̀yin tí ẹ sọ pé kí n wá sí kòròdú ẹ ànáòsì fáwọn èèyàn pé ọba solomoni ń bọ̀ ní kòròdú lé ní o igbe mo fẹ́ kú o pé àkókò ti tó mo fẹ́ èmi fẹ́ kú o. àwọn tó bá ń bẹ̀rù ikú olúwa lẹ́wọ̀n máa sọ fún wípé hello má lọ síbi kan òun máa pa ẹ́ o wúwà wúwà ta ló fẹ́ pa ṣé àwọn àyè tí mo ṣépè fún ló fẹ́ pa mí àbí àwọn wò àwọn àbí who is that person ókè ẹ̀yin ayé ẹ̀yin ayé kẹ́ndé mọ̀ pé ọba yìí kẹ́ndé mọ̀ pé ọba Solomoni yàtọ̀ ókè ẹ̀dá patí sílẹ̀ kẹ́ invite mi wípé kí wá síbẹ̀ bóyá máa wá bóyá mi ní wá ẹ̀yin ayé ẹ lọ kó patí jọ kẹ́ invite mi bóyá máa wá ẹ ẹ ò ní ìdàtí máa wá mi kiri tẹ́ bá fẹ́ pa mí simple ẹ kàn pé àpèjọ kan ẹ̀yin ayé ẹ pé àpèjọ kan ẹni ọba Solomoni wá síbẹ̀ kó wá sọ̀rọ̀ Ọlọ́run fún yín bóyá máa wá bóyá mi ní wá ẹ kàn fi test mi ẹ kọ ẹ sọ ẹ kọ síbẹ̀ wípé ayé night for ọba Solomon bóyá máa wá bóyá mi ní wá káwá máa wò ẹni yìí bọ̀ ní Kòròdú today i dey come to Ikorodu wọ́n ní wọ́n ń ṣe wọ́n ní wọ́n fẹ́ rí ọba Solomoni wọ́n ní wọ́n wọ́n ń ṣe ọdún ẹlòmíì á gbọ́rọ̀ lẹ́nu mi abínú forí gúnlẹ̀ sójà mi sójà mi sójà mi nígbà tí bá sọ̀rọ̀ ọlọ́run títí títí títí abínú yìnbọn pa mí lórí stéèjì kọ́bà hmm, mo lọ sinmi mo ń bọ̀ ní Ìkòròdú lẹ́ni o ṣe ọ̀rọ̀ ọlọ́run náà sọ pé wọ́n fẹ́ gbọ́ lẹ́nu èmi ọba àgbáyé ọ̀rọ̀ ọlọ́run mo fẹ́ sọ ńbẹ̀ tẹ bá ṣe ilédìí yín ẹ pè mí síbẹ̀ tẹ bá fẹ́ ẹni tí tó bá ti fẹ́ ṣe ẹ pè mí pé kí wá sọ ọ̀rọ̀ ọlọ́run kò sí ibi tí mo kò sí ikò tẹ́ ṣe láyé tí mi lè débẹ̀ èmi ń bọ̀ ńbẹ̀ tí bá ti débẹ̀ kó bá mo ti lọ but kí tú kí tú kẹ́ tú pa mí màá sọ̀rọ̀ fẹ́ lómi ò máa sunkún i don't stay safe kankan ma mi ò ní ká gbàdúrà fún mi pé kí n stay safe ìyẹn ọkàn yín mo stay safe o mi ò stay safe kò kàn yín èmi bọ̀ ní korodu lẹ́ni mo stay safe o mi stay safe o i dey come to korodu today okay <coughs> Oh, kí mo le se yìí o bàbá tó pè mí wá sí korodu yìí ṣé o ní number wo kọ nọ́mbà sílẹ̀ lọ́jọ́ yìí bá mi wá bí number ẹ̀ jáde mo fẹ́ pè é. mi ò fẹ́ lọ tẹ́lẹ̀ o but inú ti bí mi pátápátá àwọn kan ti lọ pè mí látàná inú ti bí mi wọ́n ti múnú bí mi alàgbà tó bá wá sí kòròdú a máa fi mú ẹ dánrin tó bá wá sí kòròdú wọ́n máa pa èmi wọ́n máa pa èmi ọba Solomoni ìran ìran ìran yín mẹ́rin ìran mẹ́rin ló máa jìyà adé mo máa sọ fún yín lọ holy center I am the only man that can talk to anybody in this world anyhow and nothing will happen and if anything happen many things will spoiled And if many things spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. Me, I dey come to Ikorodu today. Pe nọ́mbà yẹn fún mi. Àwọn dìdìrì kan sọ pé ṣèbí mo sọ pé mi kì í ṣe Christmas. Igbe kí ni mo fà ṣe ní Ikorodu. A fẹ́ lọ sọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ibi tẹ́ ti ń ṣe fàájì yẹn. Ẹlòmíì máa sọ̀rọ̀ Ọlọ́run fún ọtí tó ń mu, á dà sí mú ẹ̀ ẹ fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu ọba solomoni kò síbi tẹ́ ti pè mí tí mi ò ní lọ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin ókè ẹ pè mí sí Sambisa forest ẹ pé àwọn ẹgbó ẹ sọ fáwọn Boko Haram pé kí wọ́n invite mi sí Sambisa forest bóyá máa lọ bóyá mi ní lọ ẹ sọ fáwọn Boko Haram pé wọ́n gbé program kalẹ̀ ìbáàjẹ́ nílànà mùsùlùmí ìbáàjẹ́ nílànà kìrìsìtẹ́nì ìbáàjẹ́ nílànà wo pé wọ́n invite ọba Solomoni to come and preach word of God there bóyá máa wá bóyá mi ní wá. ṣé èèyàn máa kú ẹ̀ẹ̀mejì ni taako mo ti lọ mo lọ sinmi ibi tó yẹ pé mi ò kì í sùn lóru I don't dey sleep in the night go and talk King Solomon go and talk talk talk talk talk talk mo fẹ́ I want to go and rest and as I need somebody that can kill me I, I don't want to die alone I want somebody to kill me èmi bọ̀ ní Kòròdú lónìí hope ẹjọ́ pèmí sí kòròdú má fún mi lówó mò ń bọ̀ okay mi ò tẹ̀ wá ní dúró kó dé mọ́ mi o tẹ̀ wá ní dúró kó wá escort mi mọ́ mo máa wọ̀nà ncc tí bá ti parí kíní màá wọ̀nà kókò sọ fún mi pé àdírẹ́sì báyìí ni hòtẹ́ẹ̀lì yẹn wà o èmi ń bọ̀ ń bẹ̀ ń sìn okay má de kó má de kó anybody wá mọ́ mi ò ní ìdíkérúbù mọ́ mò ń bọ̀ lọ́nà ncc pé nọ́mbà ẹ fún mi pé afọlábí pé afọlábí pé mo sọ pé wọ́n máa bọ̀ fóònù wo ló fẹ́ fi pè wọ́n. ọwọ́ yín náà. sílẹ̀ jẹ́ kọ́kọ́ pé nọ́mbà bọ̀bọ́ yẹn fún mi náà torí pé ẹ sọ wípé torí pé ẹ sọ wípé wọ́n máa pa mí ní Kòròdú yẹn ìyẹn ló bí mi inú tẹ́lẹ̀ mo ti sọ pé kí wọ́n lọ sẹ́ mo ní ìdí kérúbù hundred pé kó lọ kó wọn wá àwọn ló máa escort mi lọ síbẹ̀ àwọn kérúbù àwọn ajagun ọ̀run ṣùgbọ́n nísìnyí mi ò dúró de kérúbù mọ́ mo fẹ́ kú. o oh eight one o oh eight one three seven four zero o oh eight one three seven four zero four zero eight six. eight six. six two. six two. Number ọ̀bọ yẹn ni àbí. ṣé owó wà lórí glo yìí. Glow, joy unlimited external dancer. Recharge up to five hundred naira during the week to qualify. Dial star one hash now. Ẹ sọ fún ọ pé kán àwọn dìdìrì kan sọ pé kí ló tì mí wá sásọ rock sọ fún wọn pé kán invite mi lásán rock kan gbé program sílẹ̀ bóyá máa wá bóyá mi ní wá màá sọ̀rọ̀ títí báyìí ò sí hello hello sí àlàáfíà lẹ wà àwọn èèyàn ti múnú bí mi inú ti ń bí mi inú ti ń bí mi inú ń ru mi lọ́wọ́ aago mélòó làwọn kérúbù yẹn ń bọ̀. ẹ fi ẹ fi ẹ fi jù wọn sílẹ̀ àwọn mélòó ìgbà wọn náà sọ pé wọ́n ń bọ̀ káwọn kérúbù yẹn ẹ fi àwọn ẹ fi mo ní ká fi mélòó lẹ ti rí àrèjì àwọn kérúbù yẹn. níbo ni àwọn kérúbù yẹn wà. ok. ok. ẹ ẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù nísìnyí àwọn èèyàn ti múnú bí mi wọ́n ní tí bá wá sí Kòròdú yẹn wọ́n ní wọ́n máa pa mí pé pé pé tí bá wá sí kúròdú pé mi ní padà bọ̀ sílé o èmi nísìnyí ò tẹ̀ wá ní ìdíkérúbù mọ́ ẹ ní sùúrù ẹ ní sùúrù èmi ò tẹ̀ wá ní ìdíkérúbù mọ́ ní ìkọlọ́sẹ̀ ni pé kí lórúkọ kí lórúkọ àdírẹ́sì hòtẹ́ẹ̀lì yẹn. ìkọ́ tó sẹ̀rẹ̀ ni wípé èmi ń sìn mo fẹ́ gbéra nílé ń sìn mo máa kó àwọn kérúbù méjì péré dání tó máa bá mi wá sílẹ̀ tó máa bá so èmi ń bọ̀ ní kòròdú ń sìn hòtẹ́ẹ̀ tí mo fẹ́ dé sí yẹn tí bá ti fẹ́ wọ Ìkòròdú wà wá cross mi ní ọ̀nà tó bá ti wá cross mi lọ́nà wàá mú mi lọ sí òtẹ́ ẹnìyẹn màá lọ jókòó síbẹ̀ màá lọ màá wá ṣe láì fáwọn èèyàn pé ọba Solomoni ti wà ní Ìkòròdú o wípé ẹ wá pa mí mo ti fẹ́ kú o so very so màá retí mi sí mo fẹ́ wọ̀ náà sísìn mò ń bọ̀ sí <laughs> so má jẹ́ kí nọ́ọ̀bà yìí má jẹ́ kó fè tí bá ti pè tó bá ti lọ a máa jà òtẹ́ tí mo fẹ́ ibi tí mo fẹ́ òtẹ́ tí mo fẹ́ lò yẹn jẹ́ kó wà rẹ́dì. That is very good mò ń bọ̀ mò ń lọ sótẹ́ẹ̀lì mò ń lọ sí ìkòròdú nísìn wọ́n ní wọ́n ẹ sọ wípé èmi ọba àgbáyé o <laughs> ó mà ṣe o ẹsẹ̀ rí ẹ̀yin ènìyàn ẹ rò pé mo máa ń fọ́nbù àwa ti kọjá i am two hundred and thirty four years old two hundred ayé ti sú mi wà láìtàláì ayé ti sú mi Me ò dẹ̀ fẹ́ dá nìkan kú mo ń wá ẹni tó pa i dey find somebody that want to kill me. bá mi sọ nọ́mbà yẹn kọ ìkòròdú ìkòròdú sòòsì kàbí ìkòròdú òtẹ́lẹ̀ àbí anyone tó bá sáà mọ̀ pé máa fi rántí ṣé o ti rántí nọ́mbà yẹn ah. ó yá kó wá pe Afọlábí fún mi pé mo ní kó máa bọ̀ mo ń bọ̀ ní korodu nísinsìnyí o àti come to korodu náà alẹ́ ló yẹ kí n lọ tẹ́lẹ̀ but ọ̀sán mo fẹ́ lọ jókòó síbẹ̀ mo fẹ́ máa ṣe fàájì mi bẹ̀ so that ẹ̀yin tẹ́ bá fẹ́ pa mí kẹ́lẹ̀ bọ́ bẹ́ẹ̀ ti fẹ́ bìpí ara yín pé ọba Solomon ti wà láràn dì ìkòròdú sùn ẹ̀ kọ́ síbẹ̀ kẹ́lẹ̀ mọ̀ pé náà bì ṣeréṣeré pé kì í ṣe kọ́nà mo ti ń fọ́ǹbù mi tí Buhari déwájú mi ní tó bá déwájú mi máa ṣépè sọ tí bá ti ṣépè sọ kó yìnbọn pa mi tí bá rí Tinubu face to face máa fún máa fún lépè ìgbẹ́ Tinubu kí problem ayé what is your problem I want you to kill me tí bá ti sọ tán kill me let me go bóyá ẹ gbọ́ ọ̀kan tí bẹ́ẹ̀ lè sọ má bẹ̀rù ẹni tó lè para tí ò lè pa ẹ̀mí ẹ̀yin kìrìsìtẹ́nì má bẹ̀rù ẹni tó lè para tí ò lè pa ẹ̀mí you can kill flesh you can kill flesh you can kill soldier can kill flesh policeman can kill flesh you cannot kill this life. I am holy day, I am holy day pastor. I am holy days prophet. I'm not a pastor. Holy days prophet. Nǹkan tí mo sọ dá mi lójú ni tí ò bá dá mi lójú mi ni máa sọ. God send me direct. I'm not a religionalist. I'm not a Christian. I'm not a Muslim. I'm not a herbalist. I'm not a Yoruba nation. I'm not a politician. I'm not a Biafra. I'm a man of God direct. I work to I work for all the people in this world. I, I stand up top, of, on top of truth all the time. I stand on top of truth and I'm ready to die on top of truth. I'm coming to Ikurudu now. I don't need escort again. torí nǹkan got a solo bá tinú fi bí mi o tó bá yẹ bẹ́ẹ̀. ṣé o ti sọ nọ́mbà yìí nǹkan You fi to ẹ̀ sófin hàn ah, tí bá wa lolo lọ́nà ẹ̀ ń sì tí mi bá wà mọ̀ màá Second MIN, dial star 346 hash. Thank you. With Abasi Bọ́lárìnwá dìdìrìn ni ẹ dìdìrìn. Why can you? Tell Buhari to organize a program. I will come to I will come to I will come to Azon Rock. Hello, madam. Níbo lẹ wà? Mo wà nígbà. Ó yá ẹ Michael. Ókè mo ti gbé sọ ókè là. Mi ò fẹ́ aṣọ ara o, aṣọ kérúbù ní kẹwọ̀. Ókè sà. Wọ́n let's go. When I get to Ikorodu, mo máa ṣe live video pé mo ti wà ní Ikorodu ẹ̀yin ayé ẹ wá bá mi bẹ̀ ẹ̀yin ẹyẹ ẹ wá bá mi bẹ̀ ẹ̀yin numinati ẹ wá bá mi bẹ̀ ẹ̀yin sísìsìs ẹ wá bá mi bẹ̀ ẹ̀yin ògbóni ẹ wá bá mi bẹ̀. <coughs> ó mà ṣe o people think they say that i dey play here uh, this is this is messiah of the world this is messiah of nigeria this is messiah of yoruba land This is, I am Messiah of Yoruba land. I am Messiah of Nigeria. I am Messiah of the whole world. You will not see prophet like me. TB Joshua is a great prophet in the whole world. After the TB Joshua dropped his crown, he gave me the crown. When I die, I give another person the crown. One Messiah, one generation. TB Joshua come in gentle way. I come with action way. The person that will come from a back, Solita solita solitapa, action will double. Solita solita solitapa. The action, that one action will double. You don't ever see anything. God love you. That is the reason why I they, I they preach for you. Whether you will repent whether you will repent whether you will repent but you don't want to repent you are brave in okroshop go and help help your labor. all what God give you use it to make another person happy that is what I'm telling you I'm not fighting with you Tunubu does not collect anything from my hand but Tunubu, what are you want are you the are you the only person there for this world use your money to help people how many years do you want to live in this land leave anything presidency let another person go for president let Igbo go for president let Igbo people go for president Yoruba go and sit down Hausa go and sit down let Igbo go and go for president that is all. Let live with ourselves with a great love That is what I'm telling you. You need TB Joshua tell you before you go. We need ourselves to succeed. We need ourselves to succeed. I need you, you need me. I need you, you need me. We need ourselves to succeed. Tunubu need Yoruba, Yoruba need Tunubu. Hausa need Yoruba, Yoruba need Hausa, Fulani need Hausa, Yoruba, Fulani need Igbo. Igbo, we need ourselves to succeed. We cannot succeed. Hold on, whoa, whoa, let me tell you something. Can nose be okay without eyes? Eyes, eyes, nose, mouth, they are working together. No, say that now I want to do alone. I don't want to work with eyes. I don't want to work with mouth. You are very stupid. This, huh? With your eyes work. I say that. No, say that you don't want eyes. See. We need ourselves. What we need is love. What lost in Nigeria is love and truth. And I'm ready to be saying the truth. No matter who you be, whether you be president, I will tell you the truth. After I tell you, kill me or repent. If you be soldier, if you be leader of the soldier of the world, I will tell you the truth. After I tell you, kill me or repent. If you be king, I tell you the truth, kill me or repent. na soldier o don talk to rambo he will kill you stupid soldier stupid soldier that is using his power to oppress people stupid policeman that is using his power to oppress people stupid president that is using his power to oppress people the power that you have the power that you have It's an examination for your for, for, for you. It's an examination and it's a privilege and it's a grace. You need to use the power very well, whether you like it or not. If you don't use it very well, God will punish you. If you are a king, if you use your power to oppress people, God will punish you. That is what I'm telling you all the time. Love yourself. Love your neighbor. Help yourself. I need you, you need me. go on top of my biology abi wetin dey call it on top of my wall biography. biography you will see you will see my youtube youtube uh, channel. channel there click it because very soon i will not come to facebook again i will talk in, on youtube i will do the live video on youtube go to biography on top there click that youtube go back to my youtube uh, page so that when i dey for youtube you will be hearing me I'm here to tell you the truth. You can see me that uh, I am an I'm, I'm an I am action man. God know that I'm action man before use me. I don't lie. I dey say truth. I am a fokifaka. I am a fokifaka. I'm be oloso. I'm be oloso prophet. Oloso. Mm. Me I dey sell my penis. Any woman, any woman we want to fuck me, any woman where I want to fuck, he will give me five hundred thousand before we fuck you. There you will pay for the hotel room. I come again. Any woman where I want to fuck will give me 500,000. Then he she will pay for hotel room. Ah, now my now my palace. Now I they say, let it concern you. Now God want to judge me for that, not be you. I can fuck at any time. I can the only person that I cannot fuck is another person's wife. But if you are a gay, if you are a lady, if you never have husband, if you come and meet me for house, I will I will use I will use oko to write your name for your body. Màá fi oko Ma fi kọrúkọ ẹ sí ẹ lara? This is King Solomon. King Solomon have seven hundred princesses as a wife and 300 concubines. That is 1,000. I am King Solomon. I will have uh, the same 1,000 wife. That is my targeting. I will behave like a Solomon. I will do everything like a Solomon. Some stupid people that would ask me that why do I why I not get money. The time that Solomon is in my age, he don't have money. Solomon start from somewhere. I'm 34 years old now. Before I will get to 50, 60. <laughs> Holy Center. Money, money, money will be like a dust. Money will be like a dust. People will, people will enjoy. All the poor will enjoy. All my money is for poor. All the money that I want to have in this world is for poor. Yesterday, I did spent money Ah, we we just we dey we dey distribute money on instagram instagram we dey we dey give poor money yesterday on instagram we dey give poor my all my money na for poor. I am two hundred thirty four years old. I have come to this world. I spent already years. The second time I spent 100 years. This is the third time. I am 34 years old now. That's, that's what I want to tell you. Go and meet me we will when I immediately I get to Ikurudu. immediately King Solomon get to Ikurudu, I will do like he do that. Hey, you all the people wey say that you want you want to kill me, I dey Ikurudu now. Come and kill me oh. All the people wey want to jail me, I dey Ikurudu. come and jail me. All the people wey want to hack me, wey want to knock me, I dey Ikorodu. I dey go go, Ikorodu now now. Bye for now.